إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو فún Ọlọ́run Ọba atọrọ àlékún ìkẹ́ Ọlọ́run Ọba àti orí àjẹjẹ tán Ọlọ́run Ọba fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn ará ilé annabi sallallahu alaihi wasallam àti àwọn sahaba annabi sallallahu alaihi wasallam àti gbogbo olùjọ́sìn fún Ọlọ́run Ọba pẹ̀lú ìlànà Nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dà kìyàmà ìtẹ̀síwájú lórí àlàyé tí a ń bá lọ nípa qadiyatul udhr bil jahl ọ̀rọ̀ nípa al-udhr bil jahl kí a fúnyàn ní àwíjàre ká fúnyàn ní a excuse wípé aláìmakani káwá ti torí àwíjàre àìmakátá fún yìí ká ti torí ẹ̀ ká má gbé ìdájọ́ lé lórí lórí nǹkan tí ó bá ṣe láburú nínú ẹ̀sìn Ọlọ́run ọba òun náà nìkan tí a ń gbé ẹ̀wò àbẹ́yìnà ahli sunnati wal jama'a wal khawarij láàrin àwọn ahli sunnati wal àti àwọn al pé kí ni yàtọ̀ tí ń bẹ láàrin ahli sunnati wal àti àwọn al-khawarij fi qadiyyati al-'udhr bil-jahl nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú káfúnyàn ní àwíjàre pé aláìmàkani káti torí ẹ̀ká mọ́ gbé ìdájọ́ lé lórí lórí nǹkan tó bá ṣe tí a kò dá nínú ìlànà Ọlọ́run nínú ẹ̀sìn Ọlọ́run àti ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí àbíká sọ pé àwọn ìrújú eléyìí tí àwọn onírújú yìí àwọn al-Khawarij yìí Muhammad bin Ali Jabata at-Takfiri al-Khariji Muhammad bin Ali Jabata tó jẹ́ Takfiri Khariji al-Mubtadi'u ad-Dall oníbídá àtọ́rẹ́ pé ó ti sọnù almudil ẹni tí ó ń sọ àwọn èèyàn nù almu'anid ẹni tó jẹ́ olórí kọ̀kan àwọn ìrújú tó máa ń gbára lé tí ó fi máa ń sọ wípé kò sí nǹkan tí ó ń pè ní al-'udhr kò sí nǹkan tó ń pè ní káfún yẹn ní aláìmàkan nínú ọ̀rọ̀ àkídà so pé kò sí nǹkan tí ń jábá yìí àwọn ẹ̀rí tí ó mọ́ ń àwọn ẹ̀rí tí tó mọ́ ń gbára lé so a ti ṣe àgbéyẹ̀wò ẹ̀ ní ìfọ́síwẹ́wẹ́ náà so lè tí a ń ṣe àgbéyẹ̀wò lọ òun náà ni àwọn ẹ̀rí tí àwọn àfáà súnnà tí wọ́n gbà yí pé alẹ́gbẹ̀rẹ̀ jáàl ká fún ẹ̀ ní excuse pé aláìmàkalẹ̀ orin ilẹ̀ nínú kìtàbà ti súnnà orílẹ̀ dọ́dọ̀ ọlọ́wọ́n bá gan fúnrara ẹ̀ kí ọlọ́wọ́n bá alikẹ́lá ń kọ́ o ọlọ́wọ́n bá alikẹ́lá máa fún yẹn ní àwíjàre àrípẹ́ aláìmàkání tó yẹ́ pé látara báyìí ọlọ́wọ́n bá alikẹ́lá onígbìdájọ́ léyàn lórí nítorí arọ́ra padà sẹ́yìn níwọ̀n bá díẹ̀ mo rántí ẹ̀rí kan tí wọ́n tún sábà máa ń mú wá so ká sáré gbé ẹ̀rí yẹn wò ká fi kó wẹ̀ lákòótán so tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi mm, kò dédé wá sí mi ní iye àìrújú eléyìí tí wọ́n máa ń lò yìí ṣùgbọ́n ní bóyá ìjọ́ kejì àbíjọ́ kẹta jọ tí ọ̀sẹ̀ tó lọ tí a parí lẹ́kṣọ́ ẹlẹ́kejì òun náà lọ́wá sínú làákàyè mi wípé eléyìí báyìí náà wọ́n máa ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí láti fi jẹ́ kí láti fìdí ẹ̀ múlẹ̀ wípé al-udhru bil jahal kí a sọ wípé aláìmọ̀kan lè yàn pé kò wọlé nínú ọ̀rọ̀ àkídà tó kílẹ̀ rí náà òun ni ẹ̀rí tí Ànábì sallallahu alaihi wasallam tó ń sọ fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nínú sàárè anábi sallallahu alaihi wasallam jẹ́ kó yọ wípé tẹ́yàn bá ti wọnú sàárè tí àwọn tí wọ́n wá sí èèyàn tí wọ́n ti padà lẹ́yìn èèyàn tó ń kálukú ti padà sílé àwọn málàkù méjì wọ́n yọ sí òkú nínú sàárè ẹ̀ wọ́n sì gbé jòkó tá gbé òkú náà jòkó wọ́n bi léèrè àwọn ìbéèrè kan ìbéèrè yìí wọ́n fi fọ́tò ànábì sallallahu alaihi wasallam hàn síwájú ká tó béèrè àwọn ìbéèrè wọ̀nyí tó wà ní ma taqulu an hadha ar-rajul kí ni ká tó ń sọ nípa ọkùnrin yìí tí a fi àwòrán ẹ̀ tàbí hàn yìí ànábì sallallahu alaihi wasallam sọ pé tó bá jẹ́ ni so nǹkan tí yóò sọ náà ni pé à ah, nǹkan tí mo ń sọ nípa ẹni tẹ́ fi àwòrán hàn mí yìí òun ni pé òjíṣẹ́ Ọlọ́run ọba ní ṣe àó déwá bá wa pẹ̀lú mọ̀nà àtòdodo a sì gbàgbọ́ wa tẹ̀lé anábi sallallahu alaihi wasallam ní ilé ìgbóhùn tí ó jáde lẹ́nu múmìnì nígbà tó bá fi fọ́tò anábi sallallahu alaihi wasallam àwòrán anábi sallallahu alaihi wasallam tó bá fi hànú sáré so ibi tó wá fẹ́ lò lẹ́rìí ó ní pé anábi sallallahu alaihi wasallam wá sọ pé wa amma in kana kafiran aw munafiqa anábi ní tó bá jẹ́ sí pé ẹni yìí tó bá jẹ́ kéfèrí ni àbọ́jẹ́ munafiq ọjẹ́ ní tó yẹ́ sí pé alẹ́dì yúzìhìrò islam wà yóò tẹnu kúfọ̀rọ̀ ẹni tó ń fi islam hàn gẹ́gẹ́ bí pé musulmi lòun àmọ́ ń fi pamọ́ ìjẹ́kẹ́ fèrí sínú ọkàn rẹ̀ kìí ṣe musulmi rárá so àmọ́ ń fi islam hàn níta gẹ́gẹ́ bí pé musulmi lòun arábìnrin tó bá yẹ pẹ́rú èèyàn báyìí lẹ́ni náà tó bá fi fọ́tò yóò ní ha hù láàdìrí yóò ma pariwo yóò ní láàdìrí a emi o ma kankan parẹ sami'tu an-nasa yaquluna shay'an faqultuhu èmi gbọ́ tí àwọn èèyàn sọ nǹkan nípa rẹ̀ nígbàtí mo wà nílé ayé ni faqultuhu èmi náà dẹ̀ ń bá wọn sọ so àwọn màláíkà máa bí àwọn mẹ́lẹ́kù méjèèjì àwọn áńgẹ́lì méjèèjì yọ́ wá bí ẹni léèrè pé la daraita wala talaita wà fi riwaya wala talauta so ibi báyìí gẹ́gẹ́ ni ibi tí wọ́n máa ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí pé àwọn mẹ́lẹ́kù méjèèjì wọ́n ma wá sọ fún ọkùnrin pé la daraita ó mọ̀ ó mọ̀ nǹkan tí ó mọ̀ nǹkan kan pa ẹni yìí wàlá tàlẹ́ ìta wọ́n wá ní o sì lọ kọ́ bó ṣe mà so ó túmọ̀ sí pé pẹ̀lú ẹ̀rí yìí ìtumọ̀ rẹ̀ ní pé ẹni yìí ìgbà táwọn màláíkà bi nípa nẹ́bì sallallahu alaihi wasallam olóhun ọmọ nípa nẹ́bì tẹ́rí pé ó fi àyìmà ó fi onílẹ̀ fún rárá rẹ̀ àríwẹ̀kọ́ ni ó ní òun ọmọ wọ́n ní tó bá jẹ́ sí pé àyìmà yóò bá ṣe láǹfààní ni ó yẹ kí àwọn màláíkà ó yẹ kan àwọn mọ́lákùn yẹ kan lè fílẹ̀ pé àà ebó ti lúwọ̀n ọmọ ṣe bí tàbádẹ̀ ti mọ̀ ṣe mọ́ sọ wípé àlẹ́fìrìbìjáàlì ń bẹ ká fún yẹn ní ẹskíùsì pé àìmọ̀kan ni ń bẹ wọ́n bá yẹ pé ni àwọn màláíkà yìí àwọn mọ́lákùn méjèèjì yìí ẹni yìí wọn bá ti wọn bá ṣe kí ni wọn bá ti fìyà jẹ nítorí pé aláìmọ̀kan ni so wọ́n ní àmọ́ torí wípé kò sí àròjàre ọlọ́run ọba àlékẹ́lá kò wọlé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba àlékẹ́lá ò ní sàmójúkú òfẹ́ni kankan torí pọ́ jálá ìmọ̀kan lórí ọ̀rọ̀ àkídà wọ́n ní la daraita wala talaita ó ma ó sì lọ́kọ́ bó ṣe ma so wọ́n ní ẹ̀rí pé nínú hadithu yẹn wọ́n jẹ́ pé wáyé pé ọkùnrin yìí wọ́n na pẹ̀lú ama wọ́n mú ama wọ́n fi na wọ́n dábò fàyẹ̀sí ìṣọ́ ìhàtà yasma'uha man débi pé gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ní sánmà pátá náà ni ó gbọ́ igbe eh, ariwo tó pa yìí gbogbo ẹ̀dá tí sì ń bẹ lórí ilẹ̀ pátá ni ó gbọ́ ariwo tí ọkùnrin bá pa yìí àyàfi àwọn èèyàn àtàlìjẹ̀nú nìkan ní gbọ́ ẹ̀rí pé ẹni ìjìyà yóò sì di ọmọ náà nítorí pé kò nímọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam wọ́n dẹ̀bi léèrè lóhun ọmọ so ilé ìbáyìí ni bí wọ́n ṣe máa ń sàlàyé wọ́n ṣe máa ń sàlàyé ẹniyẹn ẹ̀rí táwa náà ti lórí dáadáa ni tá ti lórí dáadáa tá ti lórí dáadáa ni so tó rẹ̀ kí n sàlàyé ẹ̀rí ẹbá ṣe máa ń sàlàyé yẹn ẹ̀rí pé téèyàn bá dẹ̀ wò ń tó tọ́ tí ẹ bá ṣe pé ọlọ́run bá lè kẹ́lá bá sànú yẹn pẹ̀lú pé kéèyàn ti mọ kí nìkan tí hadith ń sọ wọ́n lè lò fún yẹn tí ó dẹ̀ jẹ yẹn nítorí pé èèyàn ò ṣe kí ni o èèyàn mọ kí nìkan tí hadith ń sọ gangan ẹ̀rí onílá àdìrí mímọ̀ ṣe ń pé mímọ̀ tó sọ ẹ ó fi àìmọ̀ rinlẹ̀ fún rẹ̀ ní ẹ tó bá yẹ pé àìmọ̀ ó bá jẹ́ excuse ó bá jí àwíjàre fún yẹn láti má jìyà lọ́dọ̀ Ọlọ́run bá ní ìyẹn tó fún ó tó nǹkan tí ó dáàbòbò kú níbi ìyà lọ́dọ̀ àwọn màláìkà méjèèjì yẹn pé à gbà tó ti lóhun ọmọ ẹ fílẹ̀ ẹni tó mọ̀ tí tó ń ṣe bẹ́ẹ̀ la fẹ́ fìyà jẹ àmọ́ ọ̀rọ̀ yìí kọ̀ lọ bọ́ ń tu rárá hadithu yìí ẹni tí ń sàlàyé òun náà ni ẹni tó jẹ́ sí pé nígbà tó wà nílé ayé ó ṣe kèfèrí sí ànábì sallallahu alaihi wasallam àtẹni tó jẹ́ munafik ẹ́rí pé nígbà tí síwájú hadith yẹn síwájú ọ̀rọ̀ pé mi mọ̀ yẹn anábi ni àwà amma in kana kafiron aw munafikon anábi ni àmọ́ tó bá jẹ́ kéfèrí ìtumọ̀ ní pé ìdájọ́ ìjẹ́ kéfèrí ti rinlẹ̀ lórí síwájú kó tó kú àwọn mẹ́jẹ̀mú tàbí ń pèyàn ní kéfèrí ó ti pé lára rẹ̀ kó tó kú kọ́bílà mẹ́mẹ́tìhì síwájú kó tó kú ó ti jẹ́ kéfèrí sábàtà àìléhì hukmul kúfrì wọ́wọ́kọ̀ àìléhì kúfrù kúfrù ti ṣẹlẹ̀ sí lórí ìdájọ́ kúfrù ti rinlẹ̀ fún ìdájọ́ kúfrù ti rinlẹ̀ lé lórí wàkọ̀dì sọ́rọ̀ káfíràn kọ́bílà mẹ́mẹ́tìhì ó dẹ̀ ti di kèfèrí síwájú kó tó kú rẹ̀ síwájú kú rẹ̀ gbogbo àwọn àmàwá ní takfir gbogbo àwọn tí ọlọ́run bá lè kẹlá tó máa ń wò tó sì jẹ́ àwọn nǹkan tó lè kọdí wa tó dẹ̀ lè kọdí yàn láti má jẹ́ kèfèrí kódà kó sí kíni kódà kó sínú kúfùrù kò sí kankan tó sí kíni kò sí kankan tí ó wà lára ẹni ìmọ̀ lànàbì sọ pé wa amma in kana kafiran ay kana kafiran fi dunya wa laysa jahilan kèésà láyìí mọ̀kángbà tó wà ní ayé bal ìmá ti déwà bá nípa nabi sallallahu alaihi wasallam ìmá déwà bá nípa ẹ̀sìn ọlọ́run ọba ó kàn sí kèfèrí ni ẹlẹ́ẹ̀kejì ní àwọn munafikon munafik ilẹ̀ tó ti gbọ́ nípa islam tó ti mọ̀ nípa kódà yín ṣe bí mùsùlùmí kódà ájọmọ kírun wákàtí márààrún òun náà mọ́ sọ pé ó ń gbà nẹ́bì gbọ́ kéèsé wípé kò mọ̀ kéèsé pé ìmọ̀ ọ̀dọ́dọ̀ kéèsá láìmọ̀ kan ìmọ̀ tí nípa nǹkan yìí kọ̀kan nígbàgbọ́ sí ni lànàbí ní àwọn munafiqun inú tí ó dẹ̀ sí ìrújú bẹ̀ ni pé tàbá ní munafiki léyàn ìtumọ̀ ni pé ẹni ẹgẹgẹ ìbálò mùsùlùmí làwọn bàbá lò gbogbo ìdájọ́ ìsìláàmù ní òye ní ọmọ ṣe láfífi ìsìláàmù rinlẹ̀ fún tí ó bá ní sí láfífi ìsìláàmù rinlẹ̀ fún àmọ́ nítorí wípé kò gbàgbọ́ nínú ọkàn ọ̀tọ̀ ní tí fi hàn wá níta dáadáa ní fi hàn wá níta aburú ní bẹnu ẹ̀mí rẹ̀ ẹ̀rí pẹ́ ni iye sáláì maka kí wá ní túmọ̀ láàdìrì tó sọ ìtúmọ̀ láàdìrì tó sọ ni pé kèése wípé kọ̀ ma nípa nẹ́bì sallallahu alaihi wasallam àmọ́ nítorí wípé kèése mùsùlùmí láíláí kò lọ́wọ́ bá àlékẹ́lẹ́ ò lè yọ̀ǹda fún nítorí pé nù sàárè kò sábòsí ọlọ́wọ́ bá àlékẹ́lẹ́ ò lè yọ̀ǹda fún kó dáhùn ní dáhùn ẹni tó jẹ́ mùsùlùmí ló fi sọ pé láàdìrì nítorí pé ní àsìkò yẹn kò gbọ́dọ̀ sọ ó náà ti ma implication tó wà ń bí kóhun sọ wípé àà ah, ah, èèyàn jákùjákù kan ní <laughs> èèyàn kan rádìrádìá ní pẹ́dàgbàza wà lẹ́yà ah, àwa máa gbógun tì ní so nítorí wípé ó ti ma implication yẹkínù ti dé wábà nínú sáré àmàdájú ti dé wábà òdodo ìsìláàmù ti hàn sí ó ti ma implication kóhun sọ wípé kóhun sọ pé òun ya kèfèrí sànẹ́bì nítorí ẹ̀ sọ pé láàdìrì bí kéèyàn mọ̀ nǹkan kó wá mọ́fẹ́ fi nǹkan ẹ̀rin lẹ̀ kó wá níwọ̀n mọ́ irú ẹ̀ ni irú ẹ̀ ni àwọn irú ẹ̀ ni àwọn almufawwidọ̀ ni wọ́n kó sí tẹbá bí wọ́n lè rẹ̀ pé kí ni yádù ẹni igbọ́ lárúbáwá kódà ọmọ lárúbáwá ni yọ́wà nílá adìrì ìmọ̀túmọ̀ rẹ̀ ẹ̀dá kò sékọ̀ mọ̀túmọ̀ rẹ̀ ni àbọ́n rẹ̀ nítorí àti fi nǹkan rinlẹ̀ nítorí pé tó bá fi nǹkan rinlẹ̀ ọmọ kí ni consequence ẹ̀ ọmọ kí ló máa kí ni nǹkan tó máa tẹ̀lé ó ti yé báyìí nìsìn ó mọ̀ pé in tó máa tẹ̀lé ó máa ṣe kí ni o nǹkan yẹn yóò jẹ́ nǹkan tí ó takò òun ni yóò jẹ́ nǹkan tí ò ní gbé òun ni so nítorí ẹ̀yọ́ wa sọ wípé òun ọ̀mọ́ ó yé báyìí nìsìn yìí kìí ṣe pé fil haqiqa kìí ṣe pé kò nímọ̀ nípa nǹkan yẹn but ọmọ ẹgbẹ́ tóhun bá sọ póhun mọ̀ nípa rẹ̀ tóhun sì fi in tóhun fẹ́ sọ tóhun mọ̀ nípa rinlẹ̀ ìyà tí ó jẹun lẹ́yìn ìyà tó lágbára ni ló fi jáde pé kí ni o ọ sọ pé láàdìrì olóyìn ẹ̀mí ọmọ kẹwàá lè bá mọ̀ yí pé kìí ṣe pé kọ̀ máa nẹ́bì kọ́ ó ní sẹ̀mí tún náà sàyẹ̀kùlú na ṣe án fàkóltùwù a irú ànẹ́bì dọ́dọ̀ mi mọ́gbọ́táwọn èèyàn sọ nǹkankan kí ni nǹkankan tó ń sọ tí ò lè sọ ìgbé à ah, ẹ̀tí ọ̀nà sáwọn ìsìn kẹ́lẹ̀ bá mọ̀ pé ó ń fi nǹkan yẹn pamọ́ nítorí wípé ó mọ̀ pé tóun bá fi nǹkan tóun sọ nípa nẹ́bì hàn ìyà ó jẹun nù sáré ọwá ní sami'tu nasa yaquluna shay'an faqultu èmi kàn gbọ́ kí ẹ máa wá ẹ̀skíùsì fúnra ara rẹ̀ kọmọ́ fẹ́ fi èmi kàn gbọ́ táwọn èèyàn kan táwọn èèyàn sọ nǹkan kan pa rẹ̀ èmi náà kan sọ ni ṣe bá ní sí àmọ́ nítorí pásìkò yẹn ibi tó wà yẹn kìí ṣe ibi tó yẹn ti lè fòdodo pamọ́ kéèsà iye ibi téèyàn ti lè tàyàn èyàn lè tọ́ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba lè kílámọ̀ àfíkọ rẹ̀ àwọn màláíkà máa sọ fún pé ládàárọ̀ ìta ọmọ wà látàlẹ́ ìta ó sì kà ó túmọ̀ sí pé ẹni tó jẹ́ sí pé ó ní kápá láti kà ní kéèsè pé ọ̀ọ̀lọ́ kọ́bùsì mọ̀ wà látàlẹ́ ìta ayé wà lákọ̀ọ́rọ̀ ìta ọmọ ó sì lọ kà nípa rẹ̀ yà ní èyàn tó jẹ́ sí pé yumkinuhu at-ta'allum ó rọrùn fún láti kọ́ nípa ìmọ̀ islam òun fún rárá rẹ̀ ló ń ṣe kíni ló ń sá fún nítorí àti ṣe kèfèrí sí islam náà fi sọ pé la daraita wa la talaita in kana la yuhsinu al-qira'a tó bá pẹ́ ni yóò lè kankan ni wọ́n ní sọ wípé wa la nínú riwaya mi wa la ìyẹn ni pé ọmọ ó sì tẹ̀lé àwọn tí wọ́n mọ̀ ó wá lọ tẹ̀lé àwọn tí wọ́n ń sọ nǹkan kan tí ọ̀dá nípa nẹ́bí pé sẹ̀mítù nẹ́sà yẹkùlú na ṣe án fàkúltùhù kí ló dé tí wọ́n lọ tẹ̀lé àwọn tí ń sọ ìsọkúsọ nípa nẹ́bí ṣe àyẹ̀ tọ̀ wá lè sọ tó bá di sẹ̀mítù nẹ́sà yẹkùlú na ṣe án fàkúltùhù kí ló tọ̀ wá lọ tẹ̀lé àwọn tí wọ́n ń sọ dáadáa nípa nẹ́bí ó túmọ̀ sí pé láwùjọ rẹ̀ àwọn tí wọ́n ń sọ dáadáa tán wà within the reach tó yẹ pé ó ní kápá láti tẹ̀lé wọn dáwà rẹ̀ ń dé tí wọn kọ̀ tẹ̀lé wọn ní fi ní wà látàláùtà tó bá pẹ́ ríwáyà tàláùtà lèyàn lò wà látàléìtà tàléìtà yẹn náà àwọn àbá àjẹ́kọ́ yọ wípé wáwò náà ló wà ń bẹ̀ but wọ́n yí wáwò yẹn padà sí yáà ni nítorí mọ̀tọ́bákọ̀ so ló fi jẹ́ pé ìtumọ̀ wà látàláùtà àti wà látàláìtà àwọn àbá kan sọ pé ìtumọ̀ méjèèjì náà ni ìtumọ̀ náà ni pé ó mà àwọn tó sì máa ń bẹ láwùjọ rẹ tí wọ́n ń pèpè ọ̀ tẹ̀lé wọn hádà laysa bi jáhìlì irú ilé báyìí kìí ṣe jáhìlù nìyẹn torí pé láwùjọ rẹ̀ àwọn tí wọ́n mọ̀ tí wọ́n dẹ̀ ń pèpè ìpèpè dẹ̀ etígbọ̀ rẹ̀ kò tẹ̀lé wọn ni náà ìfìyàn sọ fún pé à ládàrọ̀ ìta wà látàlẹ̀ ìta ṣe bá nìsìn ọmọ o sì tẹ̀lé àwọn tí wọ́n mọ̀ nígbà tó ọwọ́ lọ tẹ̀lé àwọn tó ẹgbẹ́ kí ni o wọ́n ń sọ ọ̀rọ̀ sọkúsọ nípa nẹ́bì sallallahu alaihi wasallam ó túnmọ̀ sí pé ẹni tó ẹ́ so bil hadith pẹ̀lú hadith yìí o ń jẹ́ kọ́ ya wípé kìí sọ̀rọ̀ jahlu kìí sọ̀rọ̀ ìmọ̀kan o ní ọsẹlẹ̀ sọ́kùnrin rárá tí kìí bá ṣe pé a ìkàn máa wá àwíjàre tí ò ṣe kíni tí ò wọlé àwọn olóyìnbó ní flimsy excuse kí a máa wá flimsy excuse excuse tí ò tiẹ̀ tí ò bá mu rárá tí ò fẹsẹ̀ rinlẹ̀ tí ò wúlò àwíjàre tí ò wúlò lásán so nítorí pé èyàn mọ̀ pé téèyàn bá fi lè wárú àwọn àwọn àwíjàre yẹn èyàn mọ̀ pé ìyọ́ jẹ́yàn kọ́ máa parọ́ so ibà nìsì so kọ́ wá ní ẹ eh, láàdìrì èmi ò mọ̀ hadithu yìí nìyẹn so kèé sọ̀rọ̀ wípé ẹni yìí o kèé ṣe pé fil haqiqa ó jẹ́ aláìmọ̀kẹ́ tí ó mọ̀ ń pa nẹ́bì rárá kọ́ kèé ṣe wípé kò so ibà nìsì ló fi jẹ́ sí àwọn tí ń polongo ànẹ́bì ní tìbàjẹ́ òun ló tẹ̀lé tí ó bá ní sí àwọn tí ń sọ ìdá nípa ànẹ́bì sallallahu alaihi wasallam ní tẹ̀lé kọ̀ wá lè ṣe kíni kọ̀ wá lè fi rinlẹ̀ wípé tó ń sọ ẹ̀nìyẹn nínú sàárè ló fi jẹ́ pé gbogbo àwọn màláíkà sí ń bí léèrè tó náà kọ̀ sọ wípé òun ṣe kèfé ìgbà tó bí mùmí léèrè sẹ pé sallallahu alaihi wasallam àwọn gbàtọ́ bí eléyìí báyìí tó kò tó bẹ́ẹ̀ láti sọ ìhà tọ́kọ sí ànẹ́bì sallallahu alaihi wasallam tó wà ní ayé ló fi sọ pé sami'tu an-nasa yaquluna shay'an wọ́n sọ pé sami'tu an-nasa yasubbuna an-nabiyya fasabbabtuhu àwọn èèyàn bú ànẹ́bì mi náà bú sami'tu an-nasa yakfuruna bihi fakafartu bihi àwọn èèyàn ṣe kèfèrí pẹ̀lú èmi náà wá ṣe kèfèrí pẹ̀lú ẹni sami'tu an-nasa yaquluna shay'an faqultuhu èmi gbọ́ táwọn èèyàn sọ nǹkan kan pa ní ayé ni èmi náà dẹ̀ bá wọn sọ bẹ́ẹ̀ ṣe bá nìsìn so ilé báyìí òun ló fà tí a fi jẹ́ kẹsẹ̀ pé torípọ́ sí kí ni o jẹ́ aláìmọ̀kan so wallahu a'lam so ilé báyìí jẹ́ àìṣe àgbéyẹ̀wò àwọn ìrújú wọn tó mọ́ ń gbára lé láti lè jẹ́ kí láti lè fi múlẹ̀ wípé àgẹ̀rẹ́fìn rìjá lè ń kọ́ so nǹkan yìí kọ́ kò sí kí nínú àwọn ẹ̀rí tí àwọn ń bá lọ láti ọ̀sẹ̀ tó lọ lórí ọ̀rọ̀ yíkẹ̀lẹ̀ ẹ̀fìrìjáàlì ó wọlé kódà ọlọ́run ọba àlékẹ́ọlá ọlọ́run ọba máa ń fún àwọn èèyàn ní ẹskíùsì yìí àti mú àyà Nisa tọ́lọ̀ ọba àlékẹ́lá sọ wípé wa man yushaqiqir rasula min ba'di ma tabayyana lahul huda ibi mahallu shahidi mẹ́yẹn ayébítà fẹ́lù lẹ́rin pé min ba'di ma tabayyana lahul huda ay ajẹ́ sí pé kọ́bílá an yàtà báyìí yànà láwùl húdà ọlọ́run bá lè kí ló ní fi kí àjẹ́ ọlọ́run fi ní mìmbáàdì má tàbáyìí yànà láwùl húdà tó bá jẹ́ sí pé ọ̀rọ̀ kéèyàn mọ kí ìmọ̀ ti dé wá báyàn after tí kí ni o tẹ́rì bá tí ìmọ̀nà ti wá débá tí ìmọ̀ ti jẹ́ kíni tí ìmọ̀ ti dọ́dọ̀ rẹ̀ min ba'di ma yatabayyana lahu al-huda àti sàlàyé yẹ lọ́sẹ̀ tọ́lọ̀ bákan náà inú àyàtà mú wá lọ́sẹ̀ tọ́lọ̀ náà òun náà ni àyà wa ma kunna mu'azzibin hatta nab'atha rasula ọlọ́wọ́ bá ní àwọ ọlọ́wọ́ bá ma kunna a kì í sẹni jẹ́ sí tí ma ń fìyà jẹyàn la fi dunya wala fil

ọba tí ó ma sọ̀rọ̀ tẹ́nìkọ́ ní àwọ̀gbọ́yún àwọ̀gbáyún kò bá lákàrí tí wá mú ìgbáyẹn lọ́nà ọba lẹ́kẹ́ ọjọ́ ó túnmọ̀ sí kò sí gírímíkà sọ́lọ̀ nìyẹn ìmá ti wá débọ̀ ó jẹ́ ni tí ń páyọ̀ Ọlọ́run ọba bí kìláàfẹ́ tí ó mọ̀ kódà ń páyọ̀ Ọlọ́run ọba bẹ̀tí kó mọ̀ kó ní tó ń ṣe Ọlọ́run ó bí èmì ọlọ́run ló ní ṣe tó bá ti mọ̀ pó bí èmì ọlọ́run bá ní ọlọ́run pé gbèjù sílẹ̀ kò yé bá ní sí eléyìí báyìí àṣípadà ń bọ́ amú àwọn ẹ̀rí wá àwọn ẹ̀rí wá tó pọ̀ tó pọ̀ inshallah iná là ń alhamdulillah ẹ̀rí pé ọlọ́run bá rí kájú kunna mu'azzibin a kì ń fìyà jẹyàn hatta nab'atha rasula títí pa tá fi gbé ànábì dìde eléyìí báyìí áyà gbogbo tó bá wù kéèyàn kó sí ọlọ́run bá ríkẹ́lá ń sọ gbogbo ẹnikẹ́ni tó bá ní àyà yẹn àkáàmù ní ń bá wí ẹni kó mú dẹ̀lì ìlú wábi tọ́lọ̀ bá ríkẹ́ sọ pé àyà yọ àkáàmù nìkan ní bá wí ẹjọ́ ọ̀dá sáà yìí kò sí ibi tọ́lọ̀ bá ju sọ bẹ́ẹ̀ innama huwa mujarradul hawa ìfẹ́ẹ̀nú lásán kí ẹ̀ká máa tú al-Qur'an pẹ̀lú ìfẹ́ẹ̀nú ẹ̀ ọlọ́run bá ní ọmọ kunna mu'azzibin ọlọ́nlá kí ń fi àjẹyàn hatta nab'atha rasula títà fi gbóòdì jẹ́ dìde sí oníbi ahkamu nìkan lọ́nà ti sọ ọ́dá kí ló kí ló jẹ́ kó yọ ayé pé àyà yóò ṣe lò fún àkídà kí ló tí ìbòrò tí rí dẹ̀lìlù yẹn at least ó yẹ kó lè fún mi ní nǹkan tí yóò mímọ̀ contented tí ó fi mí lọ́kàn balẹ̀ tí ó tẹ́ mi lọ́rùn pé ah, alhamdulillah tẹ́mi náà mọ̀ pé in tí mo fi ń sin lọ́wọ́ bá yìí in tọ́dá mi lójú ni kése pé ọkàn fẹ́ kí n máa gbà dogmatically kése pé ọkàn fẹ́ kí n máa gbà bẹ́ẹ̀ kọkàn máa gbélé lọ́wọ́ kí n máa sì gbà bẹ́ẹ̀ no no no no ó gbọ́dọ̀ fún mi ní nǹkan kan tí ó fi mi lọ́kàbalẹ̀ pé àkáàmù láyà yìí bá wí o kìí ṣe àkídà so ibá nìsì so ọlọ́run bá lẹ́jọ́ jí pé wọ́n bẹ̀ náà ààrẹ jíjẹ́ pé wáyé pé ń torí ẹ̀ lọ́fà kẹ́lẹ̀ bá ń pé kódà báyà yìí ṣe kó àwọn tí è sọ̀rọ̀ àkídà sínú tí è sọ̀rọ̀ àdìsọ́kàn lókun tí lókó àdìsọ́kàn gbogbo àwọn umam al-umamu sabiqo asalifa al-khaliya al-madiya àwọn ìjọ tó ti kọjá lọ gbogbo àwọn àyà Kùránì jẹ́ kó yọ wípé gbogbo ìran ẹbọ tí wọ́n ń ṣe ìran kèfèrí tí wọ́n ń ṣe kọ́lọ̀wọ́ bá tó pa wọ́n rẹ́ ọlọ́ọ̀bá ní kọ́kọ́ gbó jẹ́ sí wọ̀n ìdíran àbẹ́ẹ̀kọ́ ni gbogbo àwọn wúmọ̀ ẹ̀ lè rí àlúmọ̀ kan tọ́lọ̀ọ̀bá lè kẹ́lá parẹ́ àyàfi lẹ́yìn òjíṣẹ́ tó bá jẹ́ sí pé ìgbójíṣẹ́ dìde àbí kí ìmọ̀ wá báyàn bá wúlò ni àbí tó bá jẹ́ mi ìsáàkù alákọ̀ọ́kọ́ lọ́wọ́ bá àlékẹ́lá bá fi mú ìyẹn ni kò nídìí kọ́ lọ́wọ́ bá àlékẹ́lá gbé òjíṣẹ́ dìde sí wọn kó tó nínú gbogbo àwọn ìtàn tọ́lọ́wọ́ bá sọ́nà al tí è ṣe wípé ọlọ́run bá nìkan kọ́kọ́ gbóòdì jẹ́ ìrísí wọn nígbà tí wọ́n takú lọ́lọ́run bá nìkan tó wá fi àjẹ wọn kò sí náà eléyìn jẹ́ kọ́lá ẹgbẹ́ wa ma kunna mu'adhdhibina hatta nab'atha rasula ìtọ́nà ọba nìkan sọ ni pé gbogbo tó bá wù kéèyàn ṣe láyé bá ti ìdẹ́wà bá ọlọ́run ní ti sheikh wa muhammadu al-amin ashinkiti ìgbà tó ń sàlàyé ayayi ẹgbẹ́ sheikh yahya al-hajuri a hafizahullah ìgbà tó ń sọ̀rọ̀ nípa ayayi wọ́n ní kálọ ka tafsiru méjèèjì wọ́n ní kálọ ka tafsiru ibn kathir àti tafsiru a muhammadu al-amin ashinkiti adwal bayan wọ́n ní ka méjèèjì yẹn wọ́n ní wọ́n sàlàyé ní fọ́súwẹ́wẹ́ dáadáa ń bẹ̀ nípa ayayi o ó ń tọ́ka sí wípé àyà yìí túmọ̀ rẹ̀ ní pé ọlọ́run ọba àlékẹ́lá ó máa ń fúnyẹ̀ ní alẹ́ẹ̀dúrùbìjáàlì ó máa ń fúnyẹ̀ ní excuse ànàkan kó torí pé ó fìyà jẹyàn tí ma bá dé wá bá tọ́ wá takú lẹ́yìn ìgbà ẹ̀rọ ọlọ́run ọba àlékẹ́lá na ma fi ń tú Qur'an fi ìdọ́hìl Qur'an bil Qur'an àwọn ìmẹ́lẹ̀ àlàyé a nípa ìfi Qur'an sí àlàyé ìfọ́síwẹ̀ al-Qur'an so tàbá mú àyà kan wá ó wà mú àyà míì wá tọ́nà bà lè gájì sàlàyé tó sì fọ́síwẹ̀ so nítorí ẹ̀ fẹ́ káwọ́kọ́ mú àwọn àyà tó sàlàyé ara wọn ìwá so tàbá bọ́ sínú tafsir ibn Kathir ibn Kathir ń tiẹ̀ kìí ṣe Qur'an nìkan sí bá ní sí so awà tún wo tafsir bin kathir náà so bá wọn náà sí sàlàyé àtàwọn àhadith tán wá lórí ẹ̀ so báwo ni hadithu ibo ni àwọn hadithu ibo ìsíkíni báwo ló ṣe lálàáfíà tó naam ẹ jẹ́ ká a ń sọ yìí naam eléyìí báyìí tí a bá 65 mujalladu ẹlẹ́kẹta volume 3 page 65 nínú tírà náà wọ́n ní qawluhu ta'ala gbọ́lọ́wọ́n ọlọ́wọ́ bá tí yọ́ sọ wípé wa ma kunna mu'adhdhibina hatta nab'atha rasula pé àwọn ọlọ́wọ́n bá o a kí ń jẹ́ni tó máa ń fi àjẹ àwọn èèyàn ó dìgbà tí a fi lẹ́yìn ìgbà tí kí ni o nígbà أن الله جل وعلا لا يعذب أحد من خلقه لا في الدنيا ولا في الآخرة òun náà ni pé dájúdájú ọlọ́run ọba ọba tó ga tó sì wá ń bi tó ga ọba tó gbọngbọ́n la yu'adhibu ahadan min khalqihi kò ní fìyà jẹ ẹnìkankan ahadan min khalqihi kò ní fìyà jẹ ẹnìkankan nínú al'umma rẹ̀ nínú al'umma nínú àwọn ẹ̀dá rẹ̀ la fi dunya kò ní fìyà jẹ wọ́n lé ayé wala fil akhirah bẹ́ẹ̀ ni ò sì ní fi àjẹ́ wọn lọ́jọ́ gbé alkiyama hatta yab'atha ilayhi rasula títí tọ́nà ọba àlékí ló fi gbé òjíṣẹ́ dìde sẹ́ni ẹ kò ní fi àjẹ́ anybody ó jẹ́ mùsùlùmí ni ó jẹ́ kéfèrí ni lórí àìdá tí bá ń ṣe ọlọ́wọ́n ọba àlékí ló ní fi àjẹ́ ló fi sọ

tí èèyàn yìí tó bá wá tako tó bá wá ṣe òjíṣẹ́ rẹ̀ tó tako òjíṣẹ́ rẹ̀ nígbà yẹn lọ́wọ́ bá rí pé tó wá fìyà jẹ hátà fìràáùn kódà fìràáùn nìkan kọ́lọ́n tó fìyà jẹ kí ló ṣe ọsẹ ọgbẹ́ ànẹ́bì Musa dìde sí abẹ́ ẹ̀kọ́ ni fa'asọ fìràáùn rọ̀súùlà fa'akọ̀dnáhù akọ̀dáwàbílà kọ́lọ́n tó fìyà jẹ fìràáùn fìràáhùn ní ṣe kí ni ọ takò ta gbé dìde sí ni ọlọ́run bá ní lẹ́yìn tó wá takò ìjúmọ̀ ní pé lẹ́yìn tí a ti rójìṣẹ́ dìde tí mọ̀ ti dẹ́wà bá akọ̀dínláwò akọ̀dán wàbíìlà agbámú nígbàmú tó lágbára gidi gan fìyà jẹ ìyà tó le kò yé báyìí nísìn ló fi jẹ́ sí pé kódà àwọn tó ṣe kèfèrí jù nìyẹn àbẹ́ẹ̀kọ́ ni fìràáhùn aléhì la'natullah ọlọ́run ọba àlékè ló fìyà so yíba ní sí so wọ́n ní a fayáàsì dhalika rasul tẹ́ni yíba wá yapa òjíṣẹ́ yìí wàyàstẹ̀mírù alẹ́lkúfùrí wàlmàṣíyàtì bá dẹ̀lì ìzáàrì wàlìzáàrì tó bá ń kọ̀ntínú tó ń tẹ̀síwájú lórí kúfùrù àti lórí ẹ̀ṣẹ̀ lẹ́yìn tí wọ́n ti kìlọ̀ fún wọ́n ni wàkọ̀dì áwọ̀dọ̀ha jalla wa ala hadha al-ma'na fi ayatin kathira wọ́n ni ọlọ́run ọba ọba tí ó gbẹngbẹn ọba tó ga ó ti sàlàyé nífọ̀síwẹ́wẹ́ a nípa ìtumọ̀ tọ́jọ báyìí ìtumọ̀ tọ́jọrú ọ̀rọ̀ yìí ọlọ́run bá ríká ti sàlàyé ẹ̀ nífọ̀síwẹ́ nínú àwọn àyà tó pọ̀ kaqawlihi ta'ala àwọn afẹ́ máa máwọn ẹ̀rí àwọn àyà ẹnkà tí ní alkùrán làmọ́ fi ń tú kùrán tiwọn wọ́n fẹ́ máa mú àwọn àyà tọ́lọ̀ bá ríká ti sàlàyé irú ẹ̀ tó àyà wọ́n fẹ́ máa mú wa inú àwọn ẹ̀rí wa lélẹ̀ náà wà wọ́n ní ọlọ́run bá ríká sọ pé rusulan mubashirina wa mundhirin ọlọ́ni rusulan ọlọ́run ni àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tá a gbé dìde mubashirin ọlọ́run ọba ni a gbé wọn dìde lẹ́ni tí ó mọ̀ wá fún àwọn èèyàn ní ròdùnú pé tá bá ti tẹ̀lé tọ́lọ́run ọba tí wọ́n gbọ́rọ̀ sọ́lọ́run ọba lẹ́nu tí wọ́n tẹ̀lé àwọn òjíṣẹ́ tọ́lọ́run ọba lékẹ́lá rán sí wọn kan máa mọ́ fún wọn ní ròdùnú ibi tí ó máa jẹ́ ibùgbé wọn lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà wà múnzirin kan sì wá máa kìlọ̀ ìyà tí ó jẹ àwọn kèfèrí fún wọn nígbà tó lè bá ọlọ́run ọba ní ìdí tá fi wá gbé wọn dìde li Allah li Allah ọlọ́run ọba ní kọ́ má bà sí lè náà sí fún àwọn èèyàn ala Allahi lórí ọlọ́run ọba hujja kọ́ má bà lẹ́rìí lórí ọlọ́run ọlọ́run ọba ní reason tá fi gbé àwọn òjíṣẹ́ dìde ni pé kọ́ má bà di pé lọ́jọ́ gbé dàkíyàmà àwọn èèyàn mọ̀ wá ní pọ́ìntì lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ìgbàtàwò òrójíṣẹ́ ni ọlọ́run nítorí ẹ̀ láti pé ìṣẹ́ dìde sí yín ó kàn gbé reason tọ́nà ọba lè gbé ìdíyẹ́ sí wa ní kí ni o kọ́ má bà sí excuse a jẹ́ sí pé tí ọba gbé tí ọba gbé ìdíyẹ́ sí wa excuse ọ wà nìyẹn o lọ́nà bá fi ní nítorí àwọn ọlọ́wọ́ bá lè kíra ní káwọn èèyàn má bà excuse lọ́jọ́ gbé dàlùkìyàmà ó túmọ̀ sí pé a jẹ́ pé àlìjáàlú ẹ̀rùn ká sọ pé aláìmọ̀kẹ́lẹ̀ yẹn kó sì excuse ni ọlọ́wọ́ bá lè kíra wà fẹ́kẹ́ excuse lọ́jọ́ gbé dàlùkìyàmà ọlọ́wọ́ bá ní torí ẹ̀ la fi gbé àwọn èèyàn dìde li Allah لئلا يكون للناس على الله حجة بعد الرسل lẹ́yìn tá gbé díẹ̀ díẹ̀ sán kọ́nbà sí excuse fáwọn èèyàn ma wọ́n lè excuse ma in tó sọ gẹ́gẹ́ bí aláìmọ̀kan páláìmọ̀kan ní ọlọ́run ní ó ti finish àwọn ọlọ́run ọba àlékẹ́ láti gíní àti kó lákòyàwó so kọ̀bá ní sẹ́nìkan tí ó ti gíní tí ó lè excuse wọ́n ní fasọ́rọ̀ hafi hadhihi hujjatu kulli ahadin bi risali rusul wọ́n ní pé ọ̀ràn yẹn ni kí ẹ̀rí ẹ̀rí gbogbo èèyàn pátápátá kẹ́rì yẹn jẹ́ tí ó ṣe gíní in tí ó gé fún tí ò ní sẹ́rí fún má lẹ́yìn tàbá sí gíní o kọ́mọ́ sẹ́rì kankan tí ó lẹ́rí má lẹ́yìn tàbá ti fi òrìṣẹ́ ránṣẹ́ sí mubashirina man ata'ahum bil janna lẹ́ni tí ó mú wá fún àwọn tí bá ń tẹ̀lé wọn ní ròdùn wa munzirina man asahum an-nar kádẹ̀ wá máa kìlọ̀ fún àwọn tí bá ṣẹ̀ wọ́n tí bá ń takò wọ́n pé iná ní ọmọ jẹ́ ti wọn wa hadhihi al-hujjatu allati awdaha awdaha huna qata'aha bi irsali ar láti gé àwọn excuse táwọn èèyàn lè ní pẹ̀lú àwọn ẹ̀rí ọlọ́run bá alíkà ti gí àwọn excuse àwọn ẹ̀lẹ́ ní pẹ̀lú ọlọ́run bá alíkà ti yínà òtítẹ́ sí wọn lẹ́ni tí ọmọ fún wọn ní ròdùnrún àti tí ọmọ fún wọn ní tí ọmọ kìlọ̀ fún wọn wọ́n ní bayyana ha fi áàkiri sórọ̀tì tọ́ha ọlọ́run bá alíkà tó wá sàlàyé again níparí sórọ̀tì tọ́ha bí kọ́ọ̀lìhì pẹ̀lú gbọ́nà ọlọ́run bá tọ́nà sọ pé wàláwọ́ anna ahlaknahum bi tó wọ́n rẹ́ làkọ́ọ̀lù ọlọ́ni wà bá lẹ̀ skíìsì o ọlọ́ni tó bá yẹ pé síwájú ká tó gbòdì jẹ́dìí sí wọn làwọn ọlọ́wọ́ bá ti kó parun bá wọn pẹ̀lú kúfùrù tó ń ṣe pẹ̀lú àwọn ọ̀sẹ̀ ọlọ́wọ́ bá tán ṣe àwọn ọlọ́wọ́ bá wá pa wọ́n rẹ́ síwájú ká tó gbé òjì jẹ́dìí sí wọn ni làkọ́ọ̀lù ọlọ́ni tún ọba máa sọ ni pé rọ́bànà ìrẹ́ ọlọ́wọ́ bá wa láwọlá àrùsátà ilé iná rọ̀súlà kí ló yẹ ṣe tọ́ọ̀rọ̀ jíjẹ́ sí wa àwọn náà bá ti fi aláìgbọ́rọ̀ gbàtà àrùjíṣẹ́ kankan ni ọlọ́ni tún ọba máa sọ nìyẹn wọ́n bá mọ́ wáwí jàre wọ́n bá fẹ́ ṣe kíni wọ́n bá fẹ́ wíìnì ọlọ́run ọlọ́run wá ní ẹnìkan tí ó wíìnì mi ò sí ẹnìkan tí ó ṣe kíni o tí ó wíìnì mi ọlọ́run bò sí ọlọ́run ní tó bá jẹ́ sí pé a bá ti pa wọ́n rẹ́ a ti fìyà jẹ wọ́n a ti fìyà jẹ wọ́n lórí aburú tó ń ṣe síwájú ká tó gbò jẹ́ sí wọn ni dìde sí wọn ni laqalu rabbana lawla arsalta ilayna rasula fanattabi' ayatik àwọn náà wà mọ̀ tẹ̀láyà rẹ̀ àwọn náà bá mọ́ nígbà tó wà rójìṣẹ́ ni báwọn náà bá rójìṣẹ́ ọkàn wò lé tó bá wọn lọ́hùn àwọn náà bá máa tẹ̀lé fanattabi ayatik min qabli an nuzilla wa nakhza àsíwájú kó tó di pé kíni o kó tó di pé ìyẹ̀pẹ̀rẹ̀ ọba wa ẹgbẹ́ ìbáwa yìí kó tó di pé kíni o kó tó di pàjẹni tí yóò sórí burúkú àwa náà ọba tí máa nǹkan yóò bá ti máa ṣẹlẹ̀ sí wa tó bá yẹ pé kí ni o tó bá yẹ pé Ọlọ́run bá lè kẹ́lá tó bá yẹ pé ọba ti gbé òjíṣẹ́ dìde sí wa ni so ẹ́rì pé Ọlọ́run bá lè kájẹ́ kó yọ wípé níbi báyìí yìí tó fà tọ́lọ́run bá lè pé Ọlọ́run ọba wọ́n wà ní excuse wọ́n lẹ́rìí lọ́dọ̀ Ọlọ́run ọba pé Ọlọ́run yìí tó fà a fi ṣe nǹkan tá a ṣe yìí ni pé àṣekíní o ààrí òjíṣẹ́ ni àmọ̀ ìpé tó ń tàn ṣe yí ọ̀dá ni tó bá yẹ kọ́ bá rán òjíṣẹ́ tó bá gbójìṣẹ́ dìde sí wa ni àwọn náà bá ṣe kíni àwọn náà bá tẹ̀lé nǹkan tí ìrọlọ́wọ́ bá lékẹ́ láfẹ́ ọlọ́ni torí ẹ̀ kọ́wọ́n bá sírú àwọn excuses yìí ọlọ́wọ́ bá lékẹ́ ló ṣe kíni ọlọ́wọ́ bá lékẹ́ ló ọlọ́wọ́ bá lékẹ́ ló ní fìyà jẹ ní náà alhamdulillah so eléyìí jẹ́ ẹ̀rí mi tí wọ́n tún mú wá lórí wípé ó ń rinlẹ̀ wípé síwájú kọ́lọ̀ọ̀bà àríká tó fìyà jẹyàn ọlọ́ọ̀bà àríká lọ́kọ̀ọ́kọ́ gbó jẹ́ dìde síná nígbàtí ẹni yóò bá wá gbọ́ tí ò tẹ̀lú jíṣẹ́ yẹn ìgbà yẹn lọ́lọ́ọ̀bà àríká tó wá fìyà jẹ wọ́n ni wà ashara laha fi surati al-qasas bi qawlihi wọ́n lọ́lọ́ọ̀bà àríká tó sọ ọlọ́ọ̀bà àríká tó ṣe ìtọ́ka sírù àwọn nǹkan yìí nínú surati al-qasas pẹ̀lú gbọ́lọ́ọ̀bà tọ́lọ́ọ̀bà sọ pé walaula an tusibahum musibatu ربنا لو أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين الله أباني. ní tí ọlọ́wọ́n bá àlékẹ́lá bá fi ìyà jẹ tọ́lọ́wọ́n bá àlékẹ́lá bá fi ìyà jẹ àwọn èèyàn tọ́lọ́wọ́n bá àlékẹ́lá fi mùsíbà kàn wọ́n tọ́lọ́wọ́n bá àlékẹ́lá bá fi ìyà jẹ wọ́n pẹ̀lú àwọn nǹkan tó fi ọwọ́ ara wọn ti síwájú sọ́dọ̀ ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ní síwájú kó tó di pé agbé òjíjẹ́ dìde sí wọn tó bá yẹ pa bá fìyà jẹ wọn ni pẹ̀lú nǹkan tán fọwọ́ ara wọn ti síwájú ni ọlọ́ni tí wọ́n bá máa sọ ni pé rọ̀bánà eré ọlọ́wọ́n bá wá o láwọ́lá àrùsáta ilé iná rọ̀súùlà èéṣe tó fi wá gbóòjì dìde sí wa ọ bá ti gbóòjì dìde sí wa àbá ti má ṣerú nǹkan tá a ṣe yìí tó bá fi mùsíbà kàn wọn síwájú ká tó gbóòjì dìde sí wọn ni so ó túmọ̀ sí pé àwọn èèyàn bá máa ní excuse pẹ̀lú pálá ìmọ̀kan làwọn àwọn ọmọ làwọn fi tẹ̀lé ọlọ́run tá a bá máa bá tẹ̀lé àwa náà bá jẹ́ mùmínì ọlọ́run ni pẹ̀lú àwọn ẹ̀rí wọ̀nyí ó túmọ̀ sí pé a jẹ́ sí pé ìmọ̀ àìmọ̀ excuse ni ó jẹ́ fáwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run bá excuse ni tọ́lọ́run bá ilé kẹ́lá náà dẹ̀ gbà wọlé pé sẹ́ẹ̀mọ̀ ni sẹ́ẹ̀rọ òjìṣẹ́ ni ọ̀dà ìmọ̀lọ́run bá ilé kẹ́lá yá fi ṣé báyìí sí ọlọ́run bá ilé kẹ́lá ní

ó rí báyìí nítorí pẹ́lọ́wọ́ ọba rẹ̀ ọba rẹ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam kò ní pa àwọn ìjọ kan rẹ̀ pẹ̀lú ẹbọ tí wọ́n ń ṣe kò ní pa àwọn ìjọ kan rẹ̀ pẹ̀lú kúfùrù tí wọ́n ń ṣe kò ní pa ìjọ kan rẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe wà ahluha ghafilun táwọn aráàlú yẹn bá sì jẹni tí ó mọ̀ nípa ìdájọ́ tán ṣe ọlọ́run ní ti pa wọn rẹ̀ ọlọ́run fìyà jẹ wọn nígbà tán bá jẹ́ láìmọ̀ kan nípa tí wọ́n ṣe yẹn ó dìgbà tán bá tó mọ̀ tí ò sí jáhálù pẹ̀lú wọn mọ́ tí ò sáìmọ̀ kan pẹ̀lú wọn mọ́ kọ́nà bàríkà sí kí ni o kọ́nà bá kó tó fìyà jẹ wọn so eléyìí náà ẹ̀rí nìyẹn wípé ajẹ́sí kọ́nà bá lékẹ́lẹ́ ò kí ń fìyà jẹyàn pẹ̀lú zulmù téyàn bá ṣe pẹ̀lú ẹbọ téyàn bá ṣe pẹ̀lú kúfù téyàn bá ṣe pẹ̀lú ṣírkù téyàn bá ṣe àbí bídà téyàn bá ṣe àbí máṣíà téyàn bá ṣe kò mọ ìdájọ́ nǹkan tó ṣe ọlọ́run ní láíláí à ní pààyàn rẹ̀ à ní fìyà jẹyàn à ní fìyà jẹyàn nítorí àwọn àbòsí ní ṣe àfìgbà tó bá tó mọ̀ tó bá jẹ́lá ìmọ̀kan kò ní jìyà rẹ̀ wa qawluhu wọ́n ní bẹ́ẹ̀ ní gbọ́nà ọlọ́bà ya ahlal kitab ni mo pe ẹ̀yin tá a fún ní tíra ẹ̀yin àwọn yahudi àti nasọ́rọ́ nìyẹn qad ja'akum rasuluna ọlọ́run ní pàápàá òjíṣẹ́ àwọn yubayyin lakum ala fatrati min ar-rusul tó yẹ pé ó ń ṣàlàyé fún yín àwọn ìdájọ́ Ọlọ́run Ọba tọ́lọ́run Ọba àlejẹ́lá tó gbé kọyín lọ́rùn so ibẹ̀ nìsìn lẹ́yìn táwọn ànábì kan ti ṣáájú lọ tán lẹ́yìn táwọn ànábì kan ti ṣáájú lọ a gbé òjíṣẹ́ mi ìdìde sí yín láti máa ṣàlàyé fún yín an taqulu ọlọ́ni tàbí ṣe bẹ́ẹ̀ ní pé kí a máa sọ pé máa já ana min bashirin àwọn òrójìṣẹ́ kankan ni ọlọ́run aláìmọ̀kan làwa ni ọlọ́run torí ẹ̀kẹ́ ń bà mọ́ sọ bẹ́ẹ̀ ni wà lánàbì bákanáà olùkìlọ̀ kankan ó ní fún ní ròdùnú kankan wá bá wa tí ó fún wa ní ròdùnú táfi tẹ̀lé tọ́lọ́run ọba bẹ́ẹ̀ ni ni faqad ja'akum bashirun wa nadhirun wọ́n ní ọlọ́run ọba nígbà kọ́n bà wá di pé ẹ ma wá sọ pé àmàní àmàní nítorí ẹ̀lọ́lọ́ bá dìkẹ́ síkíní ló fi ṣe bẹ́ẹ̀ ó túnmọ̀ sí pé àyíma excuse ni ó jẹ́ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá mọ̀ nítòótọ́ àmẹ́ni tó bá ti mọ̀ lọ́nà bá dìkẹ́ náà excuse fún yín mọ́ pẹ̀lú pé àwọn ọlọ́run bá dìkẹ́ so kọ́n bà wá di pé ẹ ma sọ pé ẹ mọ̀ ẹ mọ̀ ṣé bá nísìn ẹ ti mọ̀ ẹni tí wọ́n ní bákan náà òun náà nírú gbọ́nà ọlọ́wọ́ bá alékẹ́lá tó sọ wípé wa hadha kitabun anzalnahu mubarakun ọlọ́wọ́ bá ní tíra yìí alkùránù kẹrìmù yìí àwọn ọlọ́wọ́ bá alékẹ́lá sọ kalẹ̀ mubarakun adẹ̀fí albarka tó pọ̀ sí fattabi'u ọlọ́ni ẹ kẹ́lẹ̀ bá jẹ́ni tí ó tọ́lọ̀mọ̀ bá lékẹ́ lọ́kẹ́ ni pé kẹ́ẹ̀mọ́ bá máa sọ wípé innama unzila alkitabu ala ta'ifatayn min qablina pé à wọ́n fáwọn tíra kankan àwọn ìjọ méjì tó sáájú àwọn yahudi àti nasọ́rọ́ náà fún ní tíra àwọn mùsùlùmí àwọn òrí tíra kankan gba ọlọ́ni kẹ́ẹ̀mọ́ bá wa in kunna an dirasatihim laghafilin àwọn òdẹ̀ mọ́ tọ́wà nù tíra tiwọn pàdé àwọn náà wọ́n àwọn èése yahudi bẹ̀rẹ̀ ìṣe nà sọ́rọ́ so in tó wà nù tíra àwọn àwọn ọmọ so nígbàtà àti mọ́yẹn tí ìsàwà náà wọ́n sí yẹ so kí ni ìyá wa lórí táàmà ọlọ́ni kẹwàá ma sọ bẹ́ẹ̀ ni wọ́n ni wa in kunna an dirasatihim la ghafilin aw taqulu ọlọ́ni àbí kẹwàá ma sọ yí pé law anna unzila alayna alkitab tó wáyé pọ́nà ọba àlékẹ́lá bá sọ tíra kalẹ̀ fáwa náà àwọn agan ọba tó mọ̀nà jù wọ́n lọ faqad ja'akum bayyinatun min rabbikum faqad ja'akum bayyinatun min rabbikum ọlọ́wọ́n bá ní ẹ̀rí tó clear àwọn ìmọ̀nà tó clear ti dé wá báyìí látọ̀dọ̀ ọlọ́wọ́n bá yín o wàhúdà ọ̀nàm rahma bayyinatun ti dé wá báyìí látọ̀dọ̀ ọlọ́wọ́n bá àti mọ̀nà rahma bakana ike ìkẹ́ ó ti dé wá báyìí látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ti ṣe al-Qur'anul Karim tí ó kẹ́yìn tí ó jẹ́ ìkẹ́ fún yín gbogbo ẹgbẹ́ tó bá tẹ̀lé so ọlọ́wọ́n bá rí kájí kó yà wípé ọlọ́run ní kọ́mọ̀ bá ma sí àwíjàre àìmọ̀kan fáwọn èèyàn torí pé tí àwíjàre àìmọ̀kan bá ń bẹ tó rìn ilẹ̀ pé ẹni yóò mọ̀ ń tòótọ́ wàláhì ọlọ́run bá lè gbé ló sàmójúkò fún ọlọ́run bá sàmójúkò fún amẹ́ni tó bá ti mọ̀ ọlọ́run bá lè kéré nínú ìwọ ti mọ̀ torí wípé ìró èmi ọlọ́run bá yìí mọ̀ nípa èmi ọlọ́run bá dọ́dọ̀ rẹ wọ́n ké ìwọ ló gbọ́ so ẹ bá ní sìn kìí aláìmọ̀kan ni wọ́n so nítorí ẹ̀ báyìí bá rí káfí ní káwọn èèyàn mọ̀ bá mọ̀ sọ bẹ́ẹ̀ má bà ní excuse àìmọ̀kan lọ́dọ̀ Ọlọ́run Ọba so yíba ní sí ó túnmọ̀ sí pé àìmọ̀kan excuse ni kódà lọ́dọ̀ Ọlọ́run Ọba so yíba ní sí naam ila ghairi dhalika min al-ayat wọ́n ní wọ́n ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà tó pọ̀ tọ́nà bàlígá ti ń sàlàyé yẹn wọ́n ni من أن الله جل وعلا لا يعذب أحدا إلا بعد الإنذار والإنذار على ألسنة الرسل عليهم الصلاة والسلام تصريحه جل وعلا في آيات كثيرة وني nǹkan tí àyà àwọn yìí in tó ń tọ́ka lé lórí ó ti ń sàlàyé fún wa ní fọ̀síwẹ́wẹ́ àti àwọn àyà mi tó jọrú ẹ̀ tó wà ní al wípé ọlọ́run ọba ọba tí ó gbọngbọ́n ọba tó ga kò ní jẹ nìkan níyà àyàfi lẹ́yìn tọba tó fi òjíṣẹ́ dìde tọba tó fi olùkìlọ̀ tọba tó rán olùkìlọ̀ sí tọ́lọ́run ọba ìkẹ́lẹ́ bá tó fún ní olùkìlọ̀ ẹni tí ó wà kìlọ̀ fún lórí àwọn àwọn ànábì ọlọ́run ọba alayhi musallatu wassalam ìkẹ́ ọlọ́run ọba àti ọlọ́run ọba kọ́ wọn bá wọn wọ́n ní in tí ó ń jẹ́ kó yá pé nǹkan yìí ọlọ́run nínú àwọn àyà tó pọ̀ wípé bí allam yudkhil ahadan annara illa ba'da al-inzar wípé Ọlọ́run bá ń kọ́ o kò ní fi ẹni kẹ́kẹ́ wọná àyàfi lẹ́yìn tó tó fún ní kíni lẹ́yìn tó tó fún ní olùkìlọ̀ tọ́lọ́run níwá lórí àwọn ànábì Ọlọ́run Ọba famin zalika qawluhu jalla wa ala wọ́n nínú eléyìí báyìí nínú àwọn àyà tó túmọ̀ sírú eléyìí òun náà ni gbólóhùn Ọlọ́run Ọba tó sọ pé kullama ulqiya fiha fawj Ọlọ́run Ọba sọ pé gbogbo bàkíbà tàbá ti ń kó àwọn ìjọ tàbá ti ń kó wọn wá sínú náà àwọn ìjọ àwọn kèfèrí tàbá ti ń kó wọn gbogbo àkíbà tó bá ti ń kó àwọn ọmọ náà wá tán kó wọn wá sínú náà àwọn màláíkà tí ń sọ ẹnu ọ̀nà náà wọ́n bí wọ́n lè rí pé alam bala wọ́n ní bẹ́ẹ̀ ni olùkìlọ̀ wa olùkìlọ̀ wá qad ja'ana nadhir ní pápá olùkìlọ̀ wá bá wa o fakadhabna awala pé ní awala sọ pé kùrọ̀ ni ó túmọ̀ sí pé a jẹ́ sí pé

tó bá ti ń kó àwọn èèyàn wá sínú náà wọ́n ní ya'ummu jami al-afwaj al-mulqin fi an-nar wọ́n ní eléyìí báyìí ó kó gbogbo àwọn ìjọ tó ń kó sínú náà gbogbo wọn ló kó sínú gbogbo àwọn ọmọ náà pátápátá tó ń kó sínú náà ni àyà yìí ń bá wí pẹ̀lú kullama ulqiya kùlámà tó wà ń bẹ̀yẹ ló jẹ́ kó yíwa wípé gbogbo àwọn tí wọ́n bá kó dénú náà tàbá ń kó lọ́nu náà wọ́n bá wí kọ̀ yọ ẹnìkan lẹ̀ wọ́n ní qala Abu Hayyan fil bahri al-muhit afáwọ̀ Abu Hayyan wọ́n sọ nínú al-bahru al-muhit nínú tafsiru wọn ma nasuhu wọ́n ní nígbà tán sọ̀rọ̀ ayata wà lórí èyí wọ́n ni tásọ ní pé wàkúlàmà wọ́n ni wàkúlàmà tó wà níbi ayà yìí tẹ̀dúlù aláìmúmi azmanil ilqa'i fata'ummul mulqi wọ́n ni ó ń tọ́ka sí pé gbogbo gbàkígbà gbogbo àsìkò tó bá ti ń kó àwọn èèyàn wá sínú náà wọ́n ní ìtumọ̀ ẹ̀ ní pé a jẹ́ pé gbogbo àwọn tó bá kó dénú náà ni wọ́n bá wíyàn nítorí pé ìgbà tó bá ti ní gbogbo àsìkò tó bá ti ń kó àwọn èèyàn wá sínú náà tí ò sásìkò kan tí ò kó sínú ẹ̀ a jẹ́ pé gbogbo ìrìnyàn tó bá ti ń kó sínú náà torí pé kò sásìkò kankan tá a lè dáyọ táwà sọ pé àyàfi àsìkò tó bá ń kọ́ àwọn eléyìí bọ̀ ó túnmọ̀ sí pé gbogbo ìrìn èèyàn tó bá ń kó sínú náà òun náà ní kí ni òun náà ni wọ́n bá rí pẹ̀lú àyà yìí wà min dhalika qawluhu jalla wa ala wọ́n nínú ni gbóná ọlọ́wọ́ bá tó ìjọ níjọ wọ́n máa kó wọn lọ síbẹ̀ hatta idha uha títí tí wọ́n fi dé ẹnu ọ̀nà náà báyìí futihat abwabuha ọlọ́wọ́ bá ní nígbà tán bá dí ẹnu ọ̀nà náà àwọn ilẹ̀kùn náà wọ́n ṣí kalẹ̀ ilẹ̀kùn náà wọ́n ṣí wa qala lahum khazanatuha ọlọ́run ní àwọn màláíkà tí ń sọ iná wọ́n mọ̀ bí wọ́n lè pé alam yatikum rusulun minkum ṣé àwọn òjíṣẹ́ ó wá dé bá yín látara yín náà ni èèyàn àwọn èèyàn bí ti yín nínú àwọn ọ̀ràn yìí náà sí wọ́n dí wá báyí láti wá sàlàyé fún yín ni yatluna alaykum ayati rabbikum tó ń ka àwọn ayẹ ọlọ́wọ́ bá fún yín wa yunzirunakum liqa'a yawmikum hadha tó wọ́n sì ń kìlọ̀ ọjọ́ òní fún yín pé bí ọ̀rọ̀ yín ó ṣe já sí lélẹ̀ tẹ́ẹ̀bá gbàgbọ́ ṣéke pọ́n ti dé wá bá

kàlẹ́dì wàlẹ́tì wọ́n ní almausulat àwọn ọ̀rọ̀ tí a máa fi ń so ọ̀rọ̀ papọ̀ gẹ́gẹ́ bí alẹ́dì àti alẹ́tì wàfúrú ìhà wàfúrú ìhìmà àti àwọn tẹ́ tó pẹ̀ka lábẹ́ méjèèjì min síyẹ́gìl umum tán bá ti lò gbogbo nǹkan ní ma ń kó sínú ọ̀rọ̀ ni wà sí ikọ̀ lẹ́dínà lẹ́dínà yẹ́lẹ́jẹ́ kó yá pé gbogbo àwọn kèfèrí lọ́wọ́ bà ń sọ kò yọ ẹnìkan kan lẹ́nu wa so wọ́n nílò ìmúmìhà fi kulli ma tashmuluhu sílátùhà sílátùhà wọ́n ní torí pé a ọ̀rọ̀ yìí ó kó gbogbo tí ó bá ti lè tó bá ti lè níbàtàn pẹ̀lú ẹ̀ tó bá ti lè lásùpọ̀ pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀ ló ṣe kẹ́ni ló kó sínú a eléyìí báyìí ni pé gbogbo àwọn kèfèrí tó bá ń kó lọ sí iná ni wọ́n máa bá wí pẹ̀lú àwọn ọ̀rọ̀ yẹn ṣe bá nísìn wọ́n ni ààmùn fi jẹ́mí ìlkùfàr ọ̀rọ̀ yí gbogbo kèfèrí ní báyí wà wà zọ́ ìrùn fi anna jẹ́mí ahli nárí kọ́d anzarotihum arrusul fi dárí dúnìyà wọ́n ni o ní pé gbogbo àwọn kèfèrí pátápátá gbogbo àwọn ọmọ náyẹyẹ gbogbo àwọn tí ó lẹ́tọ̀ sí àti wọná lọ́jọ́ gbé dàlkìyàmà àwọn òjíṣẹ́ ti dé bá wọn nígbàtà wọn lé ayé ni fa'asaw amra rabbihim kama huwa wadihun àwọn ni wọ́n takò àṣẹ ọlọ́run bá wọn ẹgẹ́ bó ṣe hàn ẹgẹ́ bó ṣe clear pàṣẹ ọlọ́run bá wọn wà nà fíìrù aidan qawluhu ta'ala wọ́n nírú ilé tó tún jọrú ẹ̀ bákan náà onígbónà náà tó sọ pé walladhina kafaru lahum náàrù jahannam ọlọ́ni gbogbo àwọn tó bá sì kèfèrí kọ́hun ọlọ́ni gbogbo àwọn kèfèrí iná jahannam ọmọ jẹ́ tiwọn la yuqda alayhim fayamutu ọlọ́ni àní pàwọn nínú náà yìí a nípa wọn wọn ní kúnnù náà wala yukhaffafu anhum min adhabiha ọlọ́ní bákan náà a ní gbé ìyànà fúyẹ́ fún wọn a ní jẹ́ kí náà jó wọn yẹ́yẹ́ tó wà kú pátápátá tó yẹ́ pé tábà ti wá kú sẹ̀gbẹ́gbà tó yẹ bá ti kú kò sí ìrìn tó kù mọ́ kò ní ìrìn amẹ́lókù yẹn ọlọ́run bá ní lára wọn ní ni a ní gbé ìyànà fúyẹ́ fún wọn kàdálìkà najzi kulla kafurin ọlọ́ni báyìí láyé san ẹ̀san fún gbogbo ẹni tó bá jẹ́ kèfèrí pátápátá wa hum yastarikhuna fiha rabbana akhrijna na'mal salihan ghayra alladhi kunna na'mal ọlọ́run bá ní wọ́n ma

so yíba nísìn wàjá akúmù nàzír ọlọ́ni bákan náà olùkìlọ́ dé wá bá yín ẹ̀yin lẹ gbọ́ so ẹ̀ lẹ́skíùsì kankan tó ní gbogbo nǹkan tí ó lè mọ́mù yín lẹ́skíùsì àwọn ọlọ́wọ́ bá ṣe fún yín ẹ̀ àkánjú pa yín kékeré ẹ dàgbà dáadáa tẹ́ tó so yíba nísìn ẹskíùsì méjèèjì yẹn ẹ̀ ìsọmọ kékeré táwọn ọbẹ̀ kékeré lẹ pa yín ẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ jẹ́ni táwọn òjíṣẹ́ wá bá àwọn òjíṣẹ́ wá bá yín so kílẹ̀ excuse tẹ̀sùn mú wánu náà excuse méjèèjì tẹ́ ilé mú wá náà nìyẹn kò sí kíni kò sí kankan nú ẹ̀tọ́ wọlé fún yín torípa fún yín lẹ́mí gógùn bákan náà òjíṣẹ́ rí wá bá yín wọ́n ní eléyìí náà bákan náà amun ayodon fi jamihi alin nar wọ́n ní gbogbo àwọn ọmọ náà ní ń bá wí kàmá takọ́dàmà ìdọ́hùhù kọ̀ríban wọ́n ní gẹ́gẹ́ bó jẹ́ pé àlàyé rẹ̀ ti ṣáájú láìpẹ́ wà nàdírù dálìkà kọlùhù tààlà wọ́n ní tó tún jọrú ẹ̀ náà ní gbóná náà bá tó sọ pé وقال الذين في وقال الذين في النار آل آه، خزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب أولم تكن آه، أولم تكن آه، تأتي تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا قالوا فادعوا وما دعاه الكافرين إلا في ضلال أنا bá ní àwọn tí wọ́n wà nù náà wọ́n máa sọ fún yawma min al ẹbá ẹ bá ọba lọ́wọ́ bá ṣe kó tiẹ̀ fún wa lọ́jọ́ kan ọjọ́ ìsinmi káwa náà ní ọjọ́ ìsinmi nù náà oyi kó jẹ́ pé kan káṣẹ̀ mọ́ fi gbogbo ọjọ́ ayé ká máa fi jìyà àmọ́ bóyá láàrin ọ̀sẹ̀ ní o bóyá láàrin oṣù ní o kó tiẹ̀ níjọ́ kan táwa náà fi rẹ́sì ẹ bá bẹ lọ́wọ́ kó ṣerú eléyìí wa wọ́n máa sọ fáwọn tí ń sọ náà bẹ́ẹ̀ pé sọ fọ́nà náà wọ́n fi gbé ìyà fúyẹ́ fún wa awalam awalam taku ta'tikum rusulukum Ọlọ́run ni wọ́n máa sọ fún yín pé ah ẹ wá ṣe yí pé àwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ yín ti dé wá bá yín gbà tẹ́ wọn kìlọ̀ fún yín ni bil yinat pẹ̀lú àwọn ẹ̀rí tó clear qalu bala wọ́n ní bẹ́ẹ̀ ni awalaye tí kokon wọ́n sọ fún wa tó tó agbo ni qalu fadiu Ọlọ́run wọ́n máa sọ da àwọn ngba tẹ́ ti wá tẹ́ ti wá ya lai gboro yẹn ẹ̀yin fúnra yín ni ẹ̀yin ni ẹ Ọlọ́run ibi tẹ́ wà yín na wo yín pè Ọlọ́run àwọn èpè ọlọ́run mú kírímínà ẹ̀yin fúnra yín fọ́dì ìhú ẹpẹ ọlọ́run ọba wà máa dùn áhùl kàfìrínà ìlà fi dọ̀láàl gbogbo báwọn kèfèrí bá ṣe pé ọlọ́run ọba tó gbogbo àdúrà ni ọmọ jẹ́ fún wọn tọ́rọ ọlọ́run ọba nìkẹ́lò nígbàdúrà wọn so yẹ báyìí nísìn so ó túmọ̀ sí a ṣe kí lẹ́skíù sẹ́fẹ́ máa mú wá ṣe àwọn òjíṣẹ́ wa báyìí ni

بأنهم لم يأتهم نذير ولا ولو ماتوا على الكفر وبهذا قالت جماعة من آل العلم wani wani àtàwọn àyà mi àtàwọn àyà mi tó ń tọ́ka lórí pé gbogbo àwọn ọmọ náà pátápátá o àwọn òjíṣẹ́ ti ṣe kíni àwọn òjíṣẹ́ ti déwá bá wọn nígbà táwọn ilé ayé lọ́fàá tán fi wọná wọ́n èsẹ́ ẹni wa amthalaha wọ́n ní àwọn àyàtà ta mention yìí àwọn àyàtà ti kàí àti àwọn tó jọrú e fil Qur'an nínú al-Qur'an tadullu ala udhri ahli al-fatrati èyí ń túmọ̀ sí pé àsí àwọn tí wọ́n bá jẹ́ alul fatrọ àwọn tí ànábì kankan òde wá bá wọ́n ní udhru lọ́dọ̀ Ọlọ́run bá torí bẹ́ẹ̀ rí pé wọ́n bí wọ́n lè rí pé alam ya'tikum nadhir sólùkìlọ̀ wá báyìí ni sólùkìlọ̀ wá báyìí gbogbo nǹkan yẹn ìbéèrè yẹn constant pé sólù kìlò dé wá bá yín ni ó túmọ̀ sí pé àwọn tí a bá rí òjíṣẹ́ kankan tó dé wá bá wọn tí wọ́n ti ẹ̀ gbọ́ nípa òjíṣẹ́ kankan rí wọ́n bẹ àbí wọ́n sí wallahi wọ́n bẹ tó yẹ sí pé wọ́n ti ẹ̀ mọ̀ wípé òjíṣẹ́ kan ti ẹ̀ ń bẹ wọ́n gbọ́ rí títí dòní ọlọ́run títí dòní ọlọ́run wọ́n sì ń bẹ so ibà ní tó yẹ pé wọ́n gbọ́ nǹkan kan wọ́n ti ẹ̀ gbọ́ àwọn àwọn wọ̀nyí ayà yìí ló ń tọ́ka sí pé àwọn ò ní ọ́fírù wípé òjíṣẹ́ olùkèrèdé wá bá wọn wà láwọn máa tù alẹ́lkúfùrí kódà kan bá kú lórí kèfèrí wà bí hádà kọ́lá ti jama'a tún ni o àwọn alùlfàtọ̀rọ̀ àwọn tó yẹ sí pé wọ́n àsìkò tó yẹ sí pé wọ́n gbọ́ ìkìlọ̀ kankan wọn gbọ́ nípa òjísí ọlọ́run bá kankan kó dé wá bá wọn so ibà ní sí yìí so àwọn wọ̀nyí ń kọ́ o wọ́n jẹ́ tó kíkí ni wọ́n jẹ́ tí wọ́n ní excuse lọ́dọ̀ ọlọ́run bá torí pé àwọn tí ó kìlọ̀ fún wọn lórí aburú tó ń ṣe wọn dé wá bá wọn lórí nǹkan yẹn wọ́n ní wàdá àbàtì jama'atun ukhra wọ́n ní àwọn tó rí àwọn jama'a mi àwọn ọ̀gọ̀rọ̀ àwọn àfá mi náà min alil ilm ila anna kulla man mata kufri fahuwa fi nari wọ́n ní pé gbogbo ẹnikẹ́ni tó bá ti kú sí kèfèrí yóò wọ́ná wàláwùlám yá ti hì nàzírùn kódà olùkìlọ̀bá olùkìlọ̀bá mọ́ wà bá wàstàdálù bí zawahiri ayatin min kitabillah wọ́n wá mú àwọn ẹ̀rí wá pẹ̀lú àwọn zawahir àwọn intohan nínú àwọn àyà kan nínú tí Ọlọ́run Ọba wàbí ahadith wàbí ahadithi àni nàbí sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ mú àwọn ẹ̀rí wá pẹ̀lú àwọn ahadith kan àwọn sallallahu alaihi

falan yuqbala min ahadihim mil al-ardi dhahaba ọlọ́wọ́n bá ní a ní gba lọ́wọ́ ẹnìkankan nù wọn kódà kó ní tí ó tó gbogbo lẹ́yìí tó ní ní gold ọlọ́run ní ànígbà lọ́wọ́ rẹ̀ wàláwì tàdábì wàláwì tàdábì ọlọ́ni kódà kọ̀ bá fẹ́ fi gbogbo tó tó gbogbo lẹ̀ tó ní tó tó gbogbo lẹ̀ tó bá fẹ́ fi ra rẹ̀ kún bí ọlọ́run ọba ọlọ́run wùláyé tẹ́lẹ́hùn ma'azabun alim ọlọ́rọ̀ àwọn wọ̀nyí ìyẹ́lẹ́tẹ̀ lérò ọmọ jẹ́ tiwọn wà máa lahum min nasiri kò dẹ̀ níṣẹ́ nìkan kan náà tí ó mú wọn tí ó yàn wọn lọ́wọ́ kùn bí ọlọ́run bá lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà so wọ́n máa tahwi bihi ar min makanin sahiq wọ́n máa wọ̀ ẹ̀rí náà wa qawluhu innahu من يشرك بالله فقد حرم أحرم الله عليه الجنة وقوله قالوا إن الله حرمهما على الكافرين gbogbo àwọn àyà yìí ó túnmọ̀ sí pé àwọn ní àwọn àyà pé Ọlọ́run bá ìríkà sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run bá irú ẹni bẹ́ẹ̀ à irú ẹni báyìí yọ́dà gẹ́gẹ́ bí ẹni tí irú ìyà tí ó jẹ ẹni báyìí ṣe bá nísìn so àbákan náà tọ́ yẹ́ pé afẹ́fẹ́ ń gbé káàkiri àwọn àyè tí ó sì kíni àwọn àyè tó burú tó léwu so bákan náà ọlọ́wọ́n bá alíkà sọ pé gbẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n bá alíkà ti ṣe aljanna lè wọ̀ fúrẹ́ ní báyìí àti gbóná ọlọ́wọ́ tó sọ pé dájúdájú ọlọ́ni àwọn faqalu inna Allaha harramahu ma'al kafirin ọlọ́wọ́n bá ní wọ́n sọ wípé ọlọ́wọ́n bá alíkẹ́lá ó ṣe aljanna ọlọ́wọ́n bá ṣe ní èèwọ̀ fún àwọn kèfèrí àti àwọn kẹnú ẹ̀ so wọ́n ní àtàwọn àyà mi bẹ́ àtàwọn àyà mi bẹ́ wọ́n ní wà zọ́hìrù jami'i hadhihi al-aya al-umum wọ́n ní àmẹ́ gbogbo àyà tàwí zọ́hìrù ẹ̀ umumu ni ó ń kó gun alápapọ̀ ni li'annaha lam tukhassis kafiran duna kafirin wọ́n ní torí pé àyà yìí kò sa bal zọ́hìrùha shumulu jami'il kuffar wọ́n ní àyà yìí in tó hàn bẹ́ẹ̀ ni pé gbogbo سوان ومن الأحاديث الدالة على أن الكفار لا يعذرون في كفرهم بالفترة ما أخرجه مسلم في صحيحه wọ́n àwọn hadith tó tàkà sí pé àwọn kèfèrí o wọ́n ní fún wọn ní excuse nígbà tán bá wà ní fátọ́rọ̀ tí wọ́n tán wà lásìkò tí ànẹ́bì kẹkọ̀ òdíwá bá wọn wọ́n ní ẹ̀rí tó wà nínú sahih muslim tí ó wá látọ̀dọ̀ anas anna rajulan qala ya rasulallah aina abi qala fi nnar falamma qafa da'a faqala inna abi wa abaka fi nnar وقال مسلم رحمه الله في صحيح أيضا àwọn ni muslim tó sọ bákan náà nínú sahih ẹ̀ bákan náà àdísì wọn kàáyà ti àdísì àbáwà nabi sallallahu alaihi wasallam ni so n torí ẹ̀ ní fi wulẹ̀ dàmú lórí ẹ̀ so a ti kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bákan nínú àdísì mi tàtí ní muslim mú wá tí abu hurairah gbà wá qala qala rasulullahi sallallahu alaihi wasallam ista'dhantu rabbi an astaghfira li ummi falam ya'dhan li wasta'dhantuhu an azura qabraha fa'adhina li wọ́n ní àdísì ìyá nabi sallallahu alaihi wasallam náà so wọ́n na máa mú rẹ̀ náà wá so bákan náà àdífì mínà tó ń bẹ tí Abu Hurairah tún gbà wá pé zara nabiyyu sallallahu alaihi wasallam qabra ummihi fabaka wa abka man hawla anabi sallallahu alaihi wasallam ó sàbẹ̀wò sí yàrá ìyá rẹ̀ anabi wá sunkún ẹkún rẹ̀ sì kó ẹkún ra wọn tó wà lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ faqala ista'dhantu rabbi an astaghfira laha falam yu'dhan li falam yu'dhan li mo bayọ̀ndá lọ́dọ̀ Ọlọ́run Ọba mi pé kí n ṣe àkíntọ́ra foríjì fún yà mi falam yu'dhan li àmọ́ fún mi níyọ̀ndá láti ṣe bẹ́ẹ̀

ọlọ́wọ́ bá lè kẹlò ní fún ẹni ẹ̀dùrù wọ́n ni wàhádà al-khilaf mashhurun bayna alil usul wọ́n ni ìyapata wí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ní usul halil mashirikun alladhina matu fil fatrati wa hum ya'buduna al-awthan fi an-nar li kufrihi sí àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ tí wọ́n kú sí àsìkò tí ànábì kankan òdí wá bá wọn tọ́dẹ̀ ń sin òsà ṣé fún wọn pẹ̀lú pé ànábì kankan bá wọn eléyìí báyìí wọ́n ni wà mímọ̀ záàbà ilẹ̀ anna alẹ́lfọ́tọ́rọ́tí alẹ́dínà mọ́tù alẹ́kúfùrí fi náà nínú àwọn tó wọ́n gbà wípé tán lọ síbi pé àwọn tí wọ́n bá kú sí fátọ́rọ̀ inú náà ni wọ́n wọ̀ kódà kan jẹ́ kèfèrí tán bá jẹ́ kèfèrí òun náà ni Imamu Nawawi nínú Sharh Muslim wa haka alayhi al-Qarafi fi Sharh kama naqalahu anhu sahibu nashr al-bunud ala kulli hal wa wa ajaba ahlu hadha al-qawl an qawlihi ta'ala wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula wa bẹ̀rẹ̀ sí ma mú ọ̀rọ̀ wá wípé èsì táwọn eléyìí fọ̀ lórí àwọn àyà tí a ké sáájú yìí so ibà ní sàwọn tó ní àwọn ẹlẹ́bọ ń kọ́ àtàwọn kèfèrí tán bá kú sásìkò tó jẹ́ wọ́n jẹ́ láì mọ̀kan tẹ́nìkan kò bá wọn wọ́n láwọn èsì tán fọ̀ lórí ẹ̀ ilé tó yẹ́sí pé inshallah ta'ala ibi eléyìí báyìí ni a ti bẹ̀rẹ̀ lọ́la so nítorí pé abẹ́jẹ́ pé wáyé pé àwọn àwọn salaf àti sàlàyé pé méjì ni wọ́n pín sí lórí mas'ala yìí a nínú àwọn àfáà súnnà tó ń gbà yí pé àwọn tí wọ́n bá kú so ibà ní ìsìtán jẹ́ aláìmọ̀kan nípa iṣẹ́ tí wọ́n ń ṣe tún ọmọ ìsìtàn mọ̀dájọ́ ọlọ́run ọba lórí ẹ̀ tún ọ̀dẹ̀mọ̀pọ̀ ọlọ́run ọba lékẹ́lá bínú sí iṣẹ́ yìí àrínà àfáà tán sọ wípé irú àwọn iye ohun wọn ní jíyà lọ́jọ́ gbé alkiyama lórí wọn ìgbàtàbá jẹ́ aláìmọ̀ kan lórí ẹ̀ a sì náà àfá súnnà tán ní wọ́n jíyà so ibá nísìn yìí so méjèèjì òun ni àwọn àfá súnnà sàlàyé ṣùgbọ́n ilé tó rìnlẹ̀ jù òun ni pé wọn ní jíyà so ibá nísìn yìí so insha Allah alimam muhammadu al-amin so wọ́n mú àwọn àlàyé tí àwọn ẹnìkọ̀ọ̀kan wọ́n ṣe wá lórí àwọn masala náà ẹgbẹ́ bá ti ti mú ẹ̀rí ẹnìké ní àtẹnìkejì wá ìgbà yẹn wọ́n fi èwo ni alqawlu alqawlu gbólóhùn tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n wà fi rinlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí wo ló fẹsẹ̀ rinlẹ̀ kí ni àwọn ilé ìgbáralé àti àwọn èsì wọn tán fọ̀ lórí àwọn ẹ̀rí alákọ̀ọ́kọ́ àwọn ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì náà àwọn tọ́ ìfà ẹlẹ́ẹ̀kejì ìjọ ẹlẹ́ẹ̀kejì náà kí ni èsì táwọn náà fọ̀ lórí àwọn ẹ̀rí táwọn tọ̀hún náà mú wá tábáwá ti mọ èsì táwọn ilé ìfọ̀ àti àwọn ẹ̀rí wọn tán mú wá èsì táwọn ilé náà fọ̀ àtàwọn ẹ̀rí wọn tán mú wá yóò wá clear sí wa pé ta lẹni tọ́rọ ẹni lẹ̀ náà méjèèjì so báwọn àfáà sí máa ń ṣe justice ní ẹ lórí àwọn masáìlù tó bá jẹ́ pé ẹnu òkò lórí ẹ̀ so bá ní sin wọ́n ṣe justice lórí àwọn masáìlù yìí wọ́n kó àwọn ọ̀rọ̀ méjèèjì wá àwọn ẹ̀yẹ mẹ́rù pọ̀rọ̀ fẹ́nu náà sọ késo fẹ́nu ni wọ́n wí báyìí wọ́n wí báyìí àwọn ẹ̀rí wọn àwọn ẹ̀rí wọn tágbára lé lélẹ́yìí àwọn ẹlẹ́ẹ̀kejì náà àwọn náà wí wọ́n wí so àmá tàbá wòye sí sí eléyìí àti sí eléyìí báyìí a rí pé tàwọn ilé lọ tẹ̀sùn ju tàwọn ilé lọ nítorí àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí ilé náà ń pè ní tarjih ká fi ọ̀rọ̀ kan rinlẹ̀ lórí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú àwọn almurajjihat àwọn nǹkan tí a máa fi ń fi so ala hal so ilé báyìí ni ibi tí a láǹfààní àti dúró sí lálẹ́ àwọn àfáà mú wá lórí ọ̀rọ̀ al-udhruwijal àmẹ́ mọ́gbàgbé nǹkankan kí mo ní àti alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀kejì yìí kò sí kankan nú ẹ̀ tí jàbàtà kó sínú ẹ̀ nínú àwọn méjèèjì so torí pé àwọn tọ́ ìfà ẹlẹ́kẹta ń bẹ òun náà ni àwọn al-khawarij so àwọn la fil 'ir wà la fin nafir wọn sínú àwọn ìjọ alákọ̀ọ́kọ́ náà alùsúnnà bẹ́ẹ̀ ni wọn sínú àwọn ìjọ ẹlẹ́kejì náà alùsúnnà balhum àwọn táwọn pé Sheikh Yahya al-Hajuri àwọn ẹ̀dẹ̀ mẹ́ṣẹ́ rẹ̀ wọ́n ní àwọn àfáà súnà wọ́n pín sí orí wọ́n pín sí méjì lórí masala yìí khilafan lil khawarij wọ́n wá ní àwọn àfáà súnà tí wọ́n sọ wípé èyàn tí ẹ̀ nímú ní àwọn wọ́n ní àwọn mọ́jẹ̀mú tí àwọn àfà tí wọ́n láwọn onímúzùlù ìjáàlì yẹn tán gbé kalẹ̀ tán fi dé ọ̀rọ̀ wọn òun náà fi yàtọ̀ sáwọn khawarij tí àwọn ń ṣe kíni táwọn ń lo kíní yẹn gẹ́gẹ́ bí ẹ̀rí láti máa fi pé àwọn mùsùlùmí ní kèfèrí ó túmọ̀ sí pé gbólóhùn mẹ́ta ní bẹ àwọn alùsúnnà ń sọ méjì àwọn alùsúnnà lẹ́ẹ̀kíní àtẹ́lẹ̀kejì tán sọ méjèèjì so inshallah ta'ala gbogbo àwọn mẹ́jẹ̀mú ìrìnlá sọ pé a máa tíra láti gbé yẹ̀wò ṣùgbọ́n bí tí a kàn wà ní pé kí ni àwọn ẹ̀rí lórí àwọn ọ̀rọ̀ yìí ẹ̀rí apá kìíní àti ẹ̀rí apá so abẹ́lọ́wọ́ bá lékẹ́lá kí ọlọ́ba kí ọmọ wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa so abẹ́lọ́wọ́ bá lékẹ́lá kí ọlọ́ba kí ó fi òdodo hàn wá lódodo kó dẹ̀ sí kí yá lè tẹ̀lé kọlọ́ba lékẹ́lá kí ó fi ọrọ́ kó fi hàn wá ní ọrọ́ kó jẹ́ ká lè jìnà sí la ilaha illallah subhanaka allahumma bihamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh